ṣùgbọ́n àwọn èrò tá a mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn gan-an fún wa yìí títí wákàtí márùn-ún yóò bá a tó lọ́dọ̀ ẹ̀ṣá àti bájú tó wá mọ̀ pé bọ́ọ̀ bá ti kí báyìí ní ìhà ọ̀rọ̀ rẹ̀ lágbára àwọn kan wà tí kì í sọ̀rọ̀ yàn fún àwọn kan wà tó jẹ́ sí pé ọjẹ́ ọ̀ràn eléyìí ni ẹ̀kọ́ tí wọ́n fẹ́ máa ṣàlàyé fún wa gbogbo nǹkan táwọn with evidence èyí ti bá wọn lọ pé àfa kan tó báyìí ẹ̀ẹ́dẹ́gbù kan tó ìjọ kan tó báyìí kira ìnáàbì sọ kíra ọlọ́run ọba sọ ìlànà mi yìí ni ọlọ́run ọba sọ kíra ní ànábì wa sọ sọlọ bá wà lórí ìnáwó sọ wọn ni ààrẹ ẹ̀rọ ń tẹ̀jú tẹ̀jú bọ̀ àyà tó di mùsùlùmí báyà lè dé mùsùlùmí wọn láwọn tí ìwúlò ọ̀rọ̀ yẹn fún àwọn mẹ́ta yìí ni òkú ya mẹ́tẹ̀ẹ̀ta bá ti wà lára kọ́lá ọmọ bá ń sọ pé fún èèyàn là ń gbogbo nǹkan táwọn wé yìí nǹkan tí kìí ṣèyàn ọwọ́ rẹ̀ torí bí ọlọ́run ọba òfin làákàyè káàfi máa pa wọ́n láti pé ṣe é má ṣe òbí sínú ọpọlọ ẹ̀mà tó ṣe é má ṣe nínú ìṣẹ̀lẹ̀ Islam tí wọ́n bá láwọn àwọn ni wọ́n ń bá wúlẹ̀ àwọn náà làwọn tí wọ́n jẹ́ ẹ̀rẹ́ ènìyàn àbí àlùfáà ṣùgbọ́n àwọn nǹkan yòókù bí ẹranko bí nǹkan nǹkan nì agbára tó

bó gbé kí tù sílẹ̀ yóò jẹ ẹjẹ yóò jẹ kò sì ní sí àkàtú yóò jẹ wọn jọrọ kò ní ṣe tí òbí máa fi àtọ láàrin mọ́sù ṣe ọlọ́mọ tuntun máa bọ̀ ìyẹn náà ni àtẹ̀tún láàrin àwa àti ìyẹn náà lọ́pàá tó jẹ́ pé fún Islam wá. wọ́n wá sàánú gbogbo àwọn kan anyị wá ní àní bí ilé anyị sí oṣù oṣù níta ní káwọn èèyàn oṣù tẹ́ ẹ̀ bá ṣe àní bí ilé níta ní káwọn èèyàn mọ́ṣù tẹ́ ẹ bá ṣe ẹ̀ yàrá. ìlú èdè yìí lóde ká pé ẹni tí ọba mọ òfin ẹ̀sìn Islam ẹni ọba dáadáa òfin إنه ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا tó bá jẹ́ pípé òfin ìbá ṣòfin ọlọ́run kò ní ṣe déédéé gbogbo mọ̀ yọ̀ọ́ máa tàṣà yọ̀ọ́ máa tàṣà nítẹ̀lẹ́gì òfin Islam òfin ńlá ni o a nílò pé ká padà láwọn àti àti wà ní ẹ̀sìn ká máa gbé lárugẹ tó aráàlú. bóyá ọpọlọ wọn lè tí wọn tó lè mẹbi ẹ̀yìn Ya ìgbà ń jẹ lóṣù mi ẹwà ní kó ya ara rẹ lóṣù ní jùmù yọmọ yọ fún wẹ èèyàn ní nígbẹ nígbẹ lẹsìn ọgbà ní oṣù ní olórí gidi ní táwọn tó lọ sí ọ̀fẹ́ lọ òní ìdí ẹsí ìsìn lélẹ̀ ní ẹsí ìjọ rẹ̀ káwọn fẹ́ lọ fún mi. àwọn ẹsí ìjọ ọlọ́run nígbà tí a ń pè ní pé ọlọ́run ẹsí ìjọ mo fẹ́ dá yàwó mi ló mo fẹ́ dá màmí ló àwọn ẹsí ìjọ ẹ̀dá èèyàn nítorí pé wọ́n fẹ́ lọ fún ọlọ́run kí lọ́wọ́ ẹsí ìjọ ọ̀fẹ́ sin ọba tó dá ẹni tó wọn ẹsí ìjọ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́ tó kọ́ ìjọ lọ́dọ̀ ó fi jẹ́ ìgbàlẹ́ olórí lórí iṣẹ́ rẹ̀ lọ́wọ́ àtúrò iṣẹ́ ó jẹ́ ọ̀gá lórí rẹ̀ lẹ́nu iṣẹ́ wà lọ́wọ́ torí pé òun ló ní àkókò lọ́wọ́ ẹ dákun ṣíṣe nítorí pé ọbẹ̀ lọ fún torí fóònù ló ní àkókò torí pé àkókò iṣẹ́ ìfẹ́ lọ jẹ́ tuntun lọ. wọ́n ti tẹ́jú ihe ara sí lómi ìyẹ̀wò dáhùn ní wákàtí márùn-ún ọ̀dọ̀ fún mùsùlùmí mùsùlùmí ẹni ìwọ̀n ìṣọ̀nà ẹ̀ ń tèsì àgbà àtàlàyé lè fún wa olùbàkúlẹ̀ lẹ́yìn náà dídí àwọn ìṣe wàhálà sí fáwọn tó kírun sí àwọn tòkòrò tí kò wá sùn ilé ìwọ̀n ọ̀sán mi àtàlàyé ìrìn jáǹtọ́ ni pé ṣíṣe ìrún títí gangan ìjáwé láàrin ìgbé títí ìrún gangan kì í ṣe pé ìrún láì sí ìjọba nìkú sọ̀rọ̀ pé àlàyé méjì ló lẹ́nu títí ìrún sọ́dọ̀ rẹ̀ fún kèké ìjọba ṣùgbọ́n ṣé ìyẹn ń dọ̀rọ̀ yẹn fún bẹ́ẹ̀ ìyẹn ń dọ̀rọ̀ yẹn ìdàgbé àtàmẹ́ni pé sísanwó orí táà ọ̀rọ̀ yẹn ló fún gbogbo àwa tíjọba bá pàtó fún ọ ṣùgbọ́n ṣé èmi ní nǹkan tí ń san táàkì lórí tí ìgbà tí ní ajẹ́ pípé sísan táàkì iṣẹ́ ọ̀rọ̀ yẹn fún mi ò ṣùgbọ́n táàkì ọ̀rọ̀ yẹn ni fún mi ìjọ tí jọba wá jẹ́ pípé mo bá ní ojú máa sanwó lórí ẹ̀ mo gbọ́dọ̀ ìwé yọ àwọn àlàyé sí lọ́dọ̀ mi wọ́n ní kíkí ìyẹ̀wò náà ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ kíkí ìyẹ̀wò ti sọ̀rọ̀ rẹ̀ fún tètè ìmọ̀ mùsùlùmí lọ́dọ̀ ẹ̀yin ìwọ wa mùsùlùmí onídàájọ́ wọn ní ìsìlá àti tí wọ́n bí sínú ìsìlá ẹni tá a bá ti bí sínú ìsìlá ọtọmátìkì nílẹ̀ bàbá rẹ̀ mùsùlùmí ìyá rẹ̀ jẹ́ tètè oníkìtà ẹ̀fẹ̀ rẹ̀ bàbá rẹ̀ lọ́tẹ̀ ìdájọ́ mùsùlùmí lọ́wọ́ tó o bá ṣe nǹkan ní ọjà ìdókò ní ẹ̀sìn ṣùgbọ́n bàbá ṣètò ní wọ́n ti jẹ́ bí o ṣe náà àhán ìwọ́ Islam irú àwọn ọba ni wọ́n à ń sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ wá Islam bàbá rẹ ṣètò ìyá ní bílẹ̀ ọ̀rọ̀ yẹn ní fún ọ wájú ìlú ìlú gbogbo ẹ̀ wọ́n ti fi tọ́wọ́ bá ti lọ sí nǹkan ọ̀pẹ́ ẹ̀rọ náà yẹ ni wọ́n jọ lọ lọ́lẹ́sẹ̀ sílẹ̀ ni wọ́n jọ lọ. wọ́n lé mùsùlùmí ìlú lọ́rọ̀ ẹ̀ fún mùsùlùmí. ẹlẹ́sìn nínú àwọn tó lọ́rọ̀ ẹ̀ fún wọn báàlù àwọn yorùbá ní wọn kó ti bàlágà bàlágà kí wúlẹ̀ ń bọ̀ ẹ̀yin yorùbá jẹ́ wọn sọ̀rọ̀ ajú mú nínú èdè arabi èdè islam ìgbà ó ti bàlágà bàlágà kéwú ni bàlágà ẹni pé ó ti mà tó wọ́n ní ìrúlọ̀rọ̀ yẹn fún ẹni tó mà tó wọ́n ní ìrúlọ̀rọ̀ yẹn fún gbogbo mùsùlùmí bákan náà tó bàlágà ẹlẹ́ẹ̀kẹta tó ní làákàyè ẹlẹ́ẹ̀kẹta tó ti kéwú tó ní làákàyè.

خليفة ناس هم دي مبشرون بالجنة بس دي كان عندنا موضوع صومين توسع انه ثم تزكى تزكى تزكى ان لا تعيله فانا علي بن ابي طالب متواجع فانا محمد صلى الله عليه وسلم متواجع ابيش فانا محمد صلى الله عليه وسلم ويا النبي عليه الصلاه والسلام طيب رفع القلم عن ثلاثه رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يختلف وعن المجنون حتى يعقل من رفع القلم عن ثلاثة وني بملة بالله وتكبر بملة فوني يا جد يوازن يرجو لنفسه wọ́n ti ká gègé nílẹ̀ fún àwọn èèyàn mẹ́ta kí ló dé náà lẹ́yìn ká gègé nílẹ̀ gègé rí òwò rí fẹ́ẹ̀mì rí òwò fẹ́ẹ̀mì tí wọ́n fi máa ń kọ òṣèré òṣèdì òṣèdì wọ́n ti kárí owó èrè omi ìfọ̀rọ̀ yẹn fún ọ táwa fẹ́ kí èrè ọmọ kí wọn bí sẹ́wọ̀n pé kì í sọ̀rọ̀ yẹn lásán tó dáa bí èrè kí wọn pẹ́ẹ́sì ìdáhùn ni pé tó bá jẹ́ ti pé ọ́n dáa lónìí sára àyè rẹ̀ nínú ibi tí ṣe ń ṣe ìwérí rẹ̀ ẹnìkan ò ní sọ fún pé káì kí ló ń pè wọ́n ẹnìkan ò ní dájú náà kódà kọ́sà lọ àwọn tó ń gbé gbọ́n káàkiri nígbà kan pẹ̀lú. afẹ́ ká má dà ló ká má dà lẹ́kùn tó kọ́ má sùn tí bá ń sùn àgbọ̀dọ̀ dà ló pé ah, káì àgbọ̀dọ̀ sùn wèrè ni ọ́ òun tá a fẹ́ kọ́ máa kí òun pẹ̀lú àwọn mùsùlùmí méjì nínú mọ́sálásí ìdáhùn méjì ni wèrè méjì ni wèrè tó jẹ́ pé kí ọjà jù ọjà jù sanyanya eléwu àwòrán aláwọ̀ tó dùn náà wèrè tó jẹ́ pé a máa sẹ́yìn nínú ìwé a máa fẹ́ bá kòkò kọ́ mọ́ lè kíjà máa kòkò kọ́ mọ́ lè wà lẹ́yìn máa kòkò kọ́ lè ṣàlùwàlá ìdókòwò sì tún àfi ilẹ̀ àmì ilé àmì ilé ilẹ̀ nìyẹn tó wà ń yẹn òní wípé ó ṣe é ṣe kọjá pípé níṣẹ́ tí òun yẹn ọlọ́run lè fi ń sábà láti fi sàánú láti fi kẹ́yìn láti jẹ́ wípé ọkọ̀ gbọ́dọ̀ jẹ́ wípé kọjá sí rẹ̀ káwé kọjá sí ọ̀ràn yẹn ní kí àgbọ̀dọ̀ jọ wọn rárá torí pé aláàárẹ̀ kan kàn pátápátá lọ.